جبريل بوحي إلى خير الله وفيه مسائل ìlọrọ Ọlọ́run ọba náà hatta ìdá kúndé àǹkúrú mi ọdún mẹ́ta kọlà o. àyà yìí ni olúwa ti sàlàyé fún wa azza wa jalla nínú àwọn ọ̀nà tí òun gba wá àbí máa ń tẹ́sọ̀ ẹ́ ọmọ ìlú àti ìtàkùnkẹ́ ni wáhíù òun ni lẹ́kọ́lọ́ fẹ́ rán táyé báyìí mo fẹ́ òǹfẹ́ báyìí èyí tí a mọ̀ pé máa fi rán àwọn àdájọ́ ọlọ́run àlejò mo sọ̀rọ̀ ìgbàgbọ́. àmọ́ kí tí ó tó dọ́dọ̀ àwọn àdájọ́ ọlọ́run ibìkan ni iṣẹ́ ó gbà dọ́dọ̀ wọn òun ni màláìka ìgbòrí yìí gẹ́gẹ́ bá a ti mọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí inú al-Qur'an al-Karim wa min sunnati nabiyyi sallallahu alaihi wa sallam màláìka jìbìrì dọ̀ bá wa gbé orí ilẹ̀ sọ́mọ̀ ni màláìka jìbìrì lù wá gbogbo àwọn màláìka ọ̀rọ̀ wọn lójú ọjọ́ pé àtibítọ́rọ̀ ọlọ́run ti ń bọ̀ òun ni ibítọ́rọ̀ ń ròyìn ara ẹ̀ síbẹ̀ náà lòún wà أأمنتم من في السماء أن يقصف بكم الأرض إن حديث عن محمد صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء gbogbo bí ọlọ́run ti ń tọ́ka ara rẹ̀ ọlọ́run ń tọ́ka pé ló kéde ń wá bẹ́ẹ̀ náà làwọn màláìka ọlọ́run wáhàyí yìí ti ń bá ń bọ̀ ọ̀dọ̀ àwọn màláìkà ní ọkọ̀ dé kótó wá di pé pẹ̀lú àṣẹ ọlọ́run màláìkà Jibril lọ wá amúntọ́lọ́run bá fẹ́ kó mú wá jíṣẹ́ fún àwọn ànábì ọlọ́run látara táwọn ànábì ọlọ́run bá gbọ́ òun lè ní àṣìwọ́ àti gbogbo ọmọ ànábì Ádámà ni ó ti gbọ́ kí lọ́lọ́run fẹ́. báwa tí wọ́n ń gbà nírọ̀rùn yìí olùwà kó tún bẹ́ẹ̀ fún wa la ká tún ká mọ orí ọlọ́run èyí tí ẹlòmíràn máa gbọ́ alukur'an kẹrí mọ̀ọ́rọ́ ọlọ́run tí wọ́n ti gun tó tún pé kí ni o ti láwùjọ jù yín ti sọ́ọ̀bù mi lápò ẹ̀yìn lẹ́ àti ìbẹ̀rẹ̀ wáhàyí bó ti lé yìí hátà ìdá kú zìá àǹkóló bìí. فزع أي رفع عنهم الفزع الفزع من البر kí nǹkan ọba yẹn ní nǹkan ẹ o kéèyàn wó lulẹ̀ ẹ̀yìn nǹkan á padà ká nàbí padà fún máa yà nínú báàbò náà àmọ́ àyà yìí ń fi wá pé nígbà tí wàá yí ọlọ́run bá kọ́ sọ̀kalẹ̀ lọ́dọ̀ àwọn màláìkà ní sámà ẹ̀rù jẹjẹ nítorí lè mú ni kí kéèyàn dákú bẹ́ẹ̀ ni ó ṣe lára àwọn màláìkà hata ìdá fúzíà àǹkòrò kọba wa bí atẹ́gùn bá wa fẹ́ ti díẹ̀ fúzíà àǹkòrò ẹ̀mí wọn ṣẹ̀ṣẹ̀ máa wá balẹ̀ nígbà téèyàn ṣẹ̀ṣẹ̀ ń jí sáyé hata ìdá fúzíà àǹkòrò yìí kọ́ọ̀dù máa dà kọ́ọ̀dà ìgbà wọn ni gbogbo àwọn màláìka wà á dìde wọn máa ṣe máa dà kọ́ọ̀dà ọ̀kùnkùn ẹ̀ kí lọ́lọ́run wí torí wọ́n ti mọ̀ pé ìṣesí tó bá wọn yìí ìṣesí kọ́lọ́n fẹ́ ṣe kíni o tún fẹ́ sọ ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ tí ó fi rán sí àwọn ẹ̀dá bí wàá lùlì yìí bá mú wọn wọn bá wá fúyẹ́ lára wọn àkọ́kọ́ béèrè tí wọ́n máa béèrè ni pé máa dà kọ́ọ̀dà rabbukum lolúwayín wí o àwọn tó ti gbọ́ wọn máa wá dá wọn tí ò tí ì gbọ́ lóhùn pé qalu al-haqqa òdodo lọ́lọ́run sọ wa huwa al-aliyyu al òun náà lọ́ba tó ga ọba tó tóbi eléyìí ní ìpìlẹ̀ wáyé ní sánmà kótó débo kótó dé orí rẹ̀ kí ni wọ́n ń ṣẹlẹ̀ láàrin pé wáhìyí ń bọ̀ láti sánmà kó tó dórí ilẹ̀ kó tó dọ́dọ̀ àwọn ànábì ọlọ́run káwọn ànábì ọlọ́run tó máa wá jíṣẹ́ rẹ̀ fún àwọn èèyàn àkànú àdìsí ọkàn ní báàbù náà àmọ́ ká tó ponú báàbù yìí kílẹ̀ kọ́ àwọn ẹ̀kọ́ olówó iyebíye tí alfa sheikh muhammad ibn abdul wahab rahimahullah ta'ala tí wọ́n fẹ́ ká kọ́ nínú ìdí àyà ìdìbò. àkọ́kọ́ nínú ẹ̀kọ́ tí àárìkọ́ ń bì báwọn àlùfáà wa ti máa fà yọ jáde fún wa tí wọ́n ṣàlàyé wọ́n ṣàtọ̀ wọ́n lẹ́sẹ̀ dáadáa. wọ́n ní tá a bá wòye sáyà yìí àwọn màláìka lẹ́yìn ẹ̀rù jẹ̀jẹ̀ tó bá wọn yìí ìbéèrè tí wọ́n kọ́ ń fira wọn ni pé máa gà kọ́ la rọ̀ bùkún kọ́ lẹ́nu ọ̀dà mẹ́. إنهم لم يقولوا ماذا خلق ربكم لأن لأن القرآن الكريم كلام الله غير مخلوق أراد أن الله خالق كل شيء ọlọ́run ló dá gbogbo nǹkan àmọ́ gbogbo nǹkan yìí ọ̀rọ̀ ọlọ́run ò sí mbẹ̀ ọlọ́run ò dá ọ̀rọ̀ rẹ̀ sọ ọ̀rọ̀ rẹ̀ eléyìí ó lè má di nítumọ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ ní tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ṣòfò sí tí wọ́n fi àjà àwọn ẹni ọlọ́run sí láì mẹ́yẹ ọdún òní dáwà ń sọ fẹ́rẹ̀ ṣètò ni lo àwọn kan ní àìmọye ọgọ́rùn-ún ọdún sẹ́yìn ní ti ń lo àwọn kan lónìí náà ọlọ́run kọ́ mọ́tà àyàwó ayà ṣètò ọ̀nà wọ́n sì rà bẹ́ àwọn alágbára jọ́nà sásí kí ni ṣètò ni wọ́n máa wí ni pé nígbà tó lọ́n ti ní gbogbo nǹkan lòún dá wọ́n ní kọ́dá alukurani yìí náà ẹ̀dọ́ ọlọ́run ni àwọn àlùfáà sunna ni alukuranu kàlámù lọ ni yìí ṣẹ̀dọ́ ọlọ́run kí ló alukurani ọ̀rọ̀ ọlọ́run ẹ̀ lè ya ọ̀rọ̀ àtẹni tó ṣe kí ni tó sọ ọ̀rọ̀ ńgbà ọlọ́run ọ̀gá ti jẹ́ ẹni tá a dá òun ní dá yẹn ọ̀rọ̀ tó sọ náà ọ̀gbọ́dọ̀ jẹ́ kínní ọ̀gbọ́dọ̀ jẹ́ tó dá èyí wọn ò pé ọlọ́run ọ̀dá gbogbo nǹkan àmọ́ kò débi ọ̀rọ̀ tí ọlọ́run ọba fún rẹ̀ sọ alukur'anu kalamullahi ghayru makhluq ara ẹ̀rí rẹ̀ náà ni o nígbà táwọn màláìkọ ó pé kí ni wọ́n wí. máa dà kọ́ la rọ̀ kí lolúwa yín wí àwọn màláìkò pé máa dá ọ̀là kọ́ rọ̀bùkù ìkìlọ̀ ọlọ́run tó fẹ́ dá ọlọ́run ń dẹ́dà bẹ́ẹ̀ ni ọlọ́run ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ méjèèjì mo ti pé àwọn adúgbò lọ́dọ̀ ọlọ́run lónìí là ń wí gbangba yìí lẹ́nìkan lè challenge wa yìí kò rí bẹ́ẹ̀ láyé àwọn alimami ahmed ibn hanbal tẹ́ ń gbúrò rẹ̀ wọn náà rahimahullah àìmọye ọdún. ni wọn fi ń fi yà jẹ alimami ahmed pé ìwọ ní kóńdì dáhùn wí gan ọdọ ọgbọ yìí tí wọn náà sọ pé alukóraanu maklo tọlọ ìgbọ ẹdẹ Ọlọ́run ní kóraanu imam ahmed lè mi ò rí bẹ́ẹ̀ láàbẹ kọlọ́n tó wá padà ní tí òdodo ọ̀padà wá borí mẹlẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ fìtínà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdààmú ẹnitẹ́ni rẹ̀ ọ̀gbọ́ ẹnitẹ́ni rẹ̀ ọ̀gbọ́. eléyìí náà tó lẹ́kọ̀ọ́ fún wa pé èèyàn rí nira ń bi ọ̀rọ̀ ọlọ́run ọ̀sẹ̀sẹ̀ dé o ọlọ́run mẹ́jẹ rí nira tí ó wàá gba òdodo kú lọ́wọ́ wa ni àmọ́ kí èèyàn máa pèpè lọ́jọ́ náà tọ́lọ́run kó dúró ti òdodo pé á ah, yìí ni ìtàn náà yìí ni. kí wọn wá ráwọn tí ó pé àá sì jẹ́ ọ̀dà mà àmọ́ bí yẹn bá lè ní sùúrù báwọn àlùmọ́ọ́mù ahmed ní sùúrù àti gbogbo àwọn àmì náà bẹ́ẹ̀ àládàárẹ̀ má púpọ̀ òun náà ní gbogbo àwọn alimami ahmed bin alimami ahmed ẹlòmí ọmọ wọ́n dẹ̀ ọmọ bínú pé àwọn ni wọ́n kàn òun ni bẹ́ẹ̀ bá pé ìmáàmù ahli sunnati wal jamaa àni wọ́n ń pè bẹ́ẹ̀ ahmed bin hanbal ntọ́ fani yá nígbà gbogbo èèyàn gbogbo àfa tí wọ́n ti wọ́n torí ìnira wọ́n jọwọ́ lẹ̀ ahmed lójú o wàhùwà ìmáàmù ahli sunnati wal jamaa èyí wọ́n tún máa fáwọn yòókù ní ìjà ìmọ̀ ahli sunnati wal jamaa ọ̀rẹ́ lómi ẹ̀ gbọ́ nǹkan yé òǹdídé àmì náà máa bínú pé jíjẹ ń tóun ní bẹ́ẹ̀ bá jọ àánú wọn lẹ́nu ìtàn ní sẹ́kù islam tóun nìkan là fà islam ni kò tún mọ̀ rẹ̀ ẹlòmíì náà máa jẹ́ kí ni sẹ́kù àmẹ́ni wọn gbajúmọ̀ pé huwa sẹ́kù islam wa huwa ahmed ibn abdul halim ibn taymiya al-harrani abul abbas rahimahullah torí ara ẹ̀ rí i pé alukurani ò sí nínú tọ́lọ́hún dá nínú tí ọlọ́hún sọ lọ́rọ̀ alukurani kàlámù lọ́hí ghayru màkúrò ilẹ̀ rí rẹ̀ máa dà kọ́lá rabbukum kí lolúwa yín wí ni wọn ò pé kí lolúwa yín dá kọlu alḥaqqa tó o tó lolúwa sọ àwọn náà ò pé kọ́là kú wọ́n ní kíni kọlu uh, nà kọlu alḥaqọ àwọn ni àwọn màláìka ń dáhùn pé alḥaqọ òdòdó wa sọ wa huwa al-aliyyu al-kabir ọlùwàtà wí ọlọba tó ga ọlọba tó tóbi ara ẹ̀kọ́ tá a rí kọ́ ń bí ìgbé bẹ̀rẹ̀ àpéyìdá àwọn àlùfáà máa ń fọwọ́ la pé bá a bá ń pe ọlọ́run lọ́ba tó ga ọlọ́run lọ́ba tó ga bó ti rí lóde ìwà náà orí lárúbáwá orílẹ̀ èkó orí ní ibo orí láwùsá ó ní tí wọ́n ń pè ní gíga sẹ́wọ̀n kébé yẹn bá gùn ní ìsìn kọ́kọ́ kí ni wọ́n pè kí ni ó ti kí ni a ọ̀rọ̀ kùn ní gíga o àbí ṣé gíga báwọn ni wọ́n ń kọ́ lọ́n ga kàlà kìí ṣe olú gíga o làwọn àlùfáà máa wá pé ẹ̀rí gíga tọ́lọ́run gíga mẹ́ta ni ẹ gbogbo bí tọ́ba tí ń gbọ́ tó ń bá ní wàhúwà làálíyò kabir wàhúwà làálíyò làázim gbogbo bí tọ́lọ̀ ń dúró ya rẹ̀ pé ọba tó ga lòun olówó ọlọ́run kí ni olówó tọ́lọ́run mẹ́ta náà ayé olówó kọ́dù wà olówó kọ́hàn wà olówó tà olówó kọ́dùrí wà olówó kọ́hìrí wà olówó àgbà olówó olùkọ́dìrì olúwa ọba tó ga ìyẹn ni pé ní ipò ní ọlá ọ̀sẹ̀ni ọ̀gá tọ́lọ̀ ọlọ́run gba ti gbogbo èèyàn lọ pé kọ́dì ni pé èèyàn tó bá kan. olówó olùkọ́hàrì ara ń tí olúwa ọba tó ga tó túmọ̀ sí bọ́bá ìkọ́lọ̀ náà ń tó ga kagbọ́sùnmọ́ gíga tọ́lọ́run yé ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ní pékinni olówó alùpọ̀hàrì òun lọ lágbára tó borí gbogbo nǹkan ara kọlọ ọgbà náà ni ìtumọ̀ kẹta tán bá lọ́lọ́wọ́ ọba tó ga ló wú àgbà ibi ọ̀gá lọ́lọ́run wa ibi ọ̀gá ní kíni lọ́lọ́run wa ọlọ́run sí lórí ilẹ̀ òun láyà ká ké fúnra wa lẹ́ẹ̀kan ọlọ́run náà ló wí bẹ́ẹ̀ àmì ń tún máa ń bí sàmá ìlọ́lọ́run yìí anagba muhammad sallallahu alaihi wa sallam mo tún wínú hadithi anabi ni yarhamukum man ìsàmà ẹ ẹni tí ń bẹ ń sàmà ni ọkẹyìn o tala anabi ń wí ọlọlọ. níjọ́ tí ọmọbìnrin kan tí wọ́n fẹ́ bọ́kùn lọ́rùn rẹ̀ ọdí ọmọlúwàbí wọ́n wá ń wo pé ṣé mùsùlùmí ni àbí kì í ṣe mùsùlùmí wọ́n mú dọ́dọ̀ anabi sallallahu alaihi wa sallam ìbéèrè méjì náà là anabi bíi tá a nábì lórí pé mùsùlùmí ni bí wọn bá gbé ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣáájú àwọn èèyàn kírun lónìí yóò pé Ọlọ́run sọ wá mẹ kí ni ànábì di ọmọbìnrin kékeré yìí jọ náà àyìnà lọ àyìnà àlọ gbọlọlọrun wà kọ́ọ́lá ti fi sàmà kọ́ọ́lá ti fi dábàá bí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń kéwú lónìí gan ká má ti sọ ni tí ò pé ǹjẹ́ òbí ni pé gbogbo obìnrin wà Ọlọ́run ò sí gbogbo ó ti sọ bí tó ń wà á àmẹ́ńtún. arrahmanu ala al-arshi istawa. ẹ̀rí tí ẹ̀ gbọ́ yé tẹ́bí ma wá rò pé irú àkídà káfí àkídà káfí dà fọ́ àkídà nàbì ni pé ọlọ́run ò sí ní gbogbo òkè lọ́lọ́run wa àkídà nàbì sallallahu alaihi wasallam òré ìdíwọ̀ gbọ́yé ni pé àyẹ̀wò tó wá pé ọlọ́run ọmọ gbogbo nǹkan huwa fi kulli makanin bi'ilmihi pẹ̀lú ọmọ ọlọ́run kò síbi tó ọlọ́run pẹ̀lú kíni ó fi kíni ó fi fọ́ ìdùnnú sí ọgbọ́dọ̀ ní kọ́má ọlọ́run bẹ́ẹ̀ fi gbogbo bí bi'ilmihi pẹ̀lú ọmọ ọlọ́run náà bẹ́ẹ̀ kò síbi tó ọlọ́run pẹ̀lú kíni pẹ̀lú màá amadidaati yìí àmọ́ pẹ̀lú bọ́lọ̀ tí ń jọ́ lọ́run táwọ̀ nbọdọ lọ wa isama wọn náà ló wí bẹ́ẹ̀ àmìntún bàmí irhamu man fil ardi yarhamukum man fis sama. bàbá ní awo ńlá ká ìgbogbo ẹni tó wo kankan mọ́ àkídà ká àkídà pé kò síbi tọ́lọ́run ò ọ̀rọ̀ kọ̀rọ̀ ní farabalẹ̀ ọgbà àkídà nàbí sallallahu alaihi wasallam. akramakumullah ńlẹ̀ yẹn bá wọ tọ́ílẹ̀tì nígbà tó tilẹ̀kùn mọ́ rẹ̀ ń tọ́ílẹ̀tì tó sì ní kò síbi tí ọlọ́run ò sí ṣé ọlọ́run ń bẹ mẹ́rin náà ilé ẹ̀gbin ọlọ́run ò sí mẹ́rin àmọ́ kò sí ń tọ́ dánwò kó ti tilẹ̀kùn márùn náà kí ma ọlọ́run ò ṣe kí kí o lè bẹ̀ kí o di kí kó wà fi kulli makani bi'ilmi wa huwa fi samai ìdá bó ti wí nǹkan rẹ̀ azza wa jalla rẹ̀ náà ti wí mu sallallahu torí علو لهم علو القدر وعلو القهر وعلو kọ́hàrí وهو العليم الحميد وفي الصحيح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا قضى الله الأمر في السماء ضربت الملائكة بأجنحتها خضعانا لقوله كأنه سلسلة على صفوان ينقضهم ذلك حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير. gẹ́gẹ́ bí a ti máa ṣàlàyé fúnra wa lọ́pọ̀lọpọ̀ خير ما يفسر به القرآن كلام رسول الله صلى الله عليه وسلم ntọ́ daa ju tá a fi túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run òun lọ́rọ̀ òjíṣẹ́ rẹ̀ òun lọ́n ma ju ànábì lọ́n ma tẹ̀ sí wù ju sallallahu alayhi wa sallam òun lọ́ daa sẹ́yìn ọba wá bó la ti fa kùránì àwọn afáà ní tafsirul kùránì bil kùránì wa tafsirul kùránì bis sunnah àti sunna àti alukurani tá a mú wa anabi náà sallallahu alayhi wa sallam ọ̀nà lọ́jọ́ àmà kurani ọ̀nà lọ́jọ́ àmà sunna. olóbi jẹ́ pé ntọ́ dáa jù bàbá rí ibi tá alukurani ti sàlàyé ara rẹ̀ nàmbà wánù rẹ̀ first class nù bàbá rí yíwọn káwọ́ bó la anabi ti sàlàyé alukurani kátó máa wá nǹkan mìíràn ọ̀nà ìyọ̀fin ní máa wí ran àwọn àwọn ilé ìgbé ilé ìta ń gbọ́ lónìí ìrì fáńdẹ́ǹdì kan àrùn fáńdẹ́ǹdì kan tọ́lọ́hún òbí dà lẹ́bí òbí àmọ́ bí yẹn bá dó lórí kí lọ́lọ́hún wí òbí túmọ̀ ọ̀rọ̀ ọlọ́hun kí là nẹ́bí wí kè túmọ̀ ọ̀rọ̀ ọlọ́hun òbí ń sìn náà ọlọ́mọ sì wá lọ́nà o torí náà àáyà tá a ké fúnra wa sẹ́yìn tẹ̀síìrù rẹ̀ àwọn sọ̀hábí ànábì sọ̀dọ̀dọ̀ ọ̀sọ̀dọ̀. Abu Huraira lọ́gba hadithi náà wà á gba kíkà yìí. Nàbì ni idha qadallahu al-amra fi as-samaa. Bólúwa bá ti pẹ́ tó ti parí ọ̀rọ̀ kan pé òun fẹ́ fi nǹkan báyìí ránṣẹ́ sáyé. Níbodò lọ́run ti parí rẹ̀ fi as ẹ̀rí kan tó nù. Qadallahu al-amra fi ìyọlọ́run wà ní. Ẹ̀rí tó bọ́lọ̀mbà ti parí ọ̀rọ̀ tán níbo ní sàmà. ضربت الملائكة بأجنحتها أضعانا لقوله عز وجل gbogbo àwọn màláìka nǹkan kú ni ọ ìyẹ wọn wọn ò fi lura wọn nígbà tí yàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọdọ àánán lè kọ òwì nítorí bàbá ọ̀rọ̀ Ọlọ́run pé ọ̀rọ̀ Ọlọ́run كأنه سلسلة على صفوان ينفضهم ذلك sísọ̀kalẹ̀ tọrọ Ọlọ́run sọ̀kalẹ̀ sára àwọn màláìka yìí bí ìgbà tí à ń na chéènì ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tá à ń na lórí chéènì àpáta òkúta ni yóò ti rí lára wọn yẹnfu gbogbo dáre yóò ti penetrate jọ wàrà wọn hatta idha fuzzi'a an polówó bẹ́ẹ̀ ìgbà wa bàtẹ́kùn bá wa fẹ́ sílẹ̀ díẹ̀ fòsì àǹkùlù bìyìn tí bẹ́ẹ̀rù ọ̀wárí yìí tó bá kú lára wọn tó kú lọ́kàn wọn wọn mọ̀ wá pé máa dá ọ̀rọ̀ ọ̀kú kìlọ̀ wà ní wí ọ̀ọ́dún ṣàpọ̀ ìdí yìí ò ní pé ànábì já mọ̀ pé ní sánmà kan kọ́ lọ́ wà àwọn màláìkà ti ń bẹ ní sánmà tí ọ̀gá jù tó súnmọ́ àdàárà sí àwọn ní àṣẹ́sì wọn kọ́kọ́ gbọ́rọ̀ ọlọ́run ṣáájú kínní àwọn màláìkà tó tẹ̀lé wọn àwọn màláìkà ti ń bẹ ní sẹ́mà ti ń bẹ nísàlẹ̀ tí wọn náà ńgbà táwọn tòkè bá gbọ́ tán làwọn náà tó ṣe kínní òun lọ fa pé màláìkà kan máa fi màláìkà tó ti kọ́ gbọ́ pé máa ń dá ọ̀nà òkú ètùtù wí àwọn tó ti wá gbọ́ máa sọ pé kọ́ọ̀nù àlìhàkọ́ wà hùwà làdíyú àlìhàkọ́ fayasmacuha mustaabi kusamic anabi náà ní sísè tẹsíwò ayà yóò anabi ní sallallahu alayhi wa sallam ndí ọ̀rọ̀ yìí bá tí wọn ń bọ̀ báyìí láti sánmà mustaabi kusamic àwọn àlìjànú tí olúwa sọ̀rọ̀ wọn fún wa nù suratul jinni alukur'anu yufassiru ba'duhu ba'd nínú suratul jinni olúwa ti júwe àwọn àlìjànú kan fún wa kí làwọn ń ṣe. وإنا hmm? ah, ah, kunna كنا نقعد منها مقاعد للسمع àwa láwọn abi máa lọ jòkó sí láwọn àkàsọ sánmà lè samuel afẹ dín ọ̀rọ̀ fọ àwọn náà wá kọmpẹsì bẹ́ẹ̀ àmọ́ àwọn náà wá ní di àsìkò kan wàmẹ́lì yẹ sẹ́mi àná yẹ jìnnà òṣìṣẹ́ yọ bá ogun náà tó dúró de nǹkan mi ń bẹ̀ mú bẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ dín ọ̀rọ̀ àmọ́ kó tó dìgbà ni kánú yẹsẹ̀mìrúnà yẹsẹ̀rìkúnà àsàmì wọ́n máa lọ dín ọ̀rọ̀ sàmà bọ̀ nílà nàbí wí ọ̀yẹ̀sìmárì ha mọ̀sẹ̀rìkù sàmìrì. àdìmọ́ mùsùlùmí ni ibùnà ọ̀yẹ́ ìnà tọ́gbà àdìsí wa níbí yìí imam nusra tẹ kalẹ̀ kan wàsọ́fà wù sùfìànù kínní sùfìànù ìfúnú débẹ̀ òṣèré bíi jẹ́rà tẹ́ fi gbọ́ amọ́lọ́nù ẹ́ sùfìànù lásán àbí èyí tí sheikh muhammed abdullahi abi kọ kalẹ̀ nù sùfìànù wàsọ́fà wù sùfìànù ẹ̀rí ara ẹ̀kọ́ tí àwọn àlùfáà máa kọ́ wa al-amanatu al-ilmi al-amanatu kìí ṣe bí ká fowó síyàn lọ́wọ́ nìkan làmánà kọ́dà àmánà ń bẹ ń di ipe bó ti wí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ ṣe ni bẹ́ẹ̀ náà ni ẹ wí. kọ́dà bẹ́ẹ̀ bá rò pé bàbá fele ìfún yọjà àwọn tètè gbọ́ yé ẹ má nusa tí wọ́n kà yìí ẹni náà ṣe dé ẹni njẹ ọba ṣe ni pé àwọn àlùfáà ní kọ wá gbọ́ sí fúnfún ọ ẹ̀ wá gbọ́ sí hamisu sálẹ̀ bí ìgbà tí yẹn ti ṣàrù àbí tẹ̀síwò pé wàhùwà sùfìyánù ìbìnà ọ̀yẹ́ ìyá sùfìyánù tí wọ́n gbà lérò bí yìí o òun ni sùfìyánù ìbìnà ọ̀yẹ́ ìyá èyí ń da torí pé náà àwọn àgbà àfáà tó ń jẹ́ sùfìyánù àwọn méjì gbajúmọ̀ púpọ̀ sùfìyánù sọ̀wúrí ọ̀ sùfìyánù ẹ̀yẹ yìí rahimahumullah mo kàn fẹ́ ṣe tẹ̀lé ìwà ni àwa náà tá a bá fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ńgbà mí ká má ṣe bẹ́ẹ̀ ò ní ṣéèkì ní ọ̀dà bẹ́ẹ̀ nìyí ọ̀dà àgbẹ̀ ọ̀dà òye nàná ni ṣéèkù òye nàná ni wọ́n àmọ́ gbọ́dọ̀ wà báwọn ti rí nǹkan wọn kalẹ̀ bàbá ní nǹkan footnote yóò wá kọ síbẹ̀ pé sùfìànù tá a bá wíyé o òun ni sùfìànù ibnu òye àwa ma ọ̀rọ̀ ti sheikh muhammad abdulwabi lọ́tọ̀ á sì mọ̀rọ̀ ẹni tó ṣe sáríwò ní ọ̀tọ̀ eléyìí ni wọ́n ń tẹ̀lé al-amanatu al-ilmiyya ọ̀pọ̀lọpọ̀ ní máa ń ṣerú nǹkan báyìí tí wọ́n rò pé á ah, ní ló lé mbẹ́ láti bá wọn fi fún pé ibùnú òye náà ṣe ibùnú òye náà ṣe fẹ́ wí ni àbẹ́bùnú òye náà kọ́ àmọ́ ní tí wọ́n fi fẹ́rẹ̀ ń kó lè dá wa lálẹ́ lọ́la nínú ilmul hadith riwaya mi lè padà wá káwọn ẹlòmíì ṣe kìsáàbù pé sùfìànù yìí àtàwùrì nù kìí ṣe sùfìànù ibn Uyayna ọ̀pọ̀sibù lórí sáàtì bá lọ wájú yọ wàá dàbí pé ẹmọ bíi wàá lò dé nítorí máa wàhálà nígbà mímu yọ wá di táàtún máa lo àìmọye ọdún láti máa rí káàkiri pé ń bọ̀ wáì tí sheikh muhammadu nàbà àbí kọ́kọ́ pè ní ebínú wíwára sheikh òwí bẹ́ẹ̀ ntí sheikh òwí ni kéde sofia ẹnìkan lòún kàn ẹ lọ́wọ́ pé lónìí àti bíbélì yẹn nàná wọn fẹ́ wí ọ̀tá. هذا مناف بالأمانة العلمية mo ló lè dá wa lálẹ́ kì í sọ̀rọ̀ àlọ́ ọ̀rọ̀ tẹ́órì kọ́ ò ní fún yín pásítà. ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ jọra tí a máa kà lọ́pọ̀lọpọ̀ wọn náà ti kàró ẹ̀. gbogbo bí sábà ti dákọ àlejò kọ́dà jọra alùsùn náà làwọn yà tó jọra sí a o. nǹkan ọba ni wọ́n kọjú wájú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ jọra táǹkà wàkọ́ọ̀lá àlejò kí ni wọ́n kọ sí. kárùn-ún àbí kí wọ́n gbé àléyìí sàlá kọ́dọ̀ omi ò rí mbẹ́ àléyìí àsàlá kọ́dà ló bá dákọ̀ ìyá ńlá wa Fátímà náà wọ́n ní wà Fátímà tú bíntu nàbí wọ́n ní àléyìí á àsàlá kíní ìdí iṣu ńláńlá táwọn àlùfáà wò pé a àwọn sálàfù ewì báyìí kò sí ọ̀kan náà àwọn sàhábà ànábì àbí táàbì àbáwọn àyímọ̀. tí ó dà kọ ẹnìkan tí èyí sànẹ́bí ọlọ́run jọ wá pé àlẹ́ yí àbí àlẹ́ yí á àtìsàlẹ̀ bọ́ sínú tíra ká káàkiri yìí kó ló ti débẹ̀. ìtàwọn sálàkù mọ̀ ní pé gbogbo wọn pé àmọ́ ń bo ń rí kanu pé ẹ wàá ba ẹ mọbi tó burú jù ẹ wàá ba nù jẹrà tí màmú má lè ti fọ ẹ ba nù jẹrà adáwáwí ẹ ba nù jẹrà Ibn Hajar kọ́dà ẹ lè ba nù jẹrà Ibn Taymiyyah yọ wàá da ìsàlù lánàá kalẹ̀ dá a táwọn afáàyè náà tún wọ́n tún wúlò nǹkan báyìí tó sì takùn tí ọ̀pọ̀lọpọ̀ wádìí nínú àwọn àfa wa tí wọ́n ṣe wádìí tọ́lọ̀ ní ká wọ benefit from that nígbà tá a wà a ti ń kẹ́kọ̀ọ́ ní ìsìn náà o àmọ́ nígbà tá a sì ń kẹ́kọ̀ọ́ ní yunifásitì nìyí. àwọn oníṣẹ́kù náà abdulmohsen gbadé hafizah abdulmohsen taal àwọn náà wọ́n kù lágbà fáwọn gbogbo mẹ̀sínà àgbájú lónìí sallallahu alayhi wa sallam ọlọ́kọ́mọ́sá àtàlẹ́kùn dáadáa wọn. bàbá abdulmohsen ni wọ́n ṣe báàgù rẹ̀ fún wa ní hall هذا من تصرف الخطاطي هذا من تصرف الخطاطي gbogbo ń tẹ̀ ń rí àwọn wo lọ́ dalẹ̀ àwọn àwọn tí báyàn tira torí pé ọlọ́run sọ gbogbo ẹni tí rọrùn lónìí ni òjá gbọ́ ogun tí wọ́n ń rí iye mọ́ gbogbo ìgbà táwọn ṣe kò kọjá àríkalẹ̀ àǹtúnà àwọn èèyàn bó ti tó yìí tàdá náà wọ́n máa ìfọwọ́ mọ kéèyàn tó hàn adúrú eléyìí ìjọ mélòó ní ẹ̀hán ó lè gbọ́dọ̀ kan Ibn Taymiyyah Majmu Fatawa nìkan volumes mélòó ní thirty seven volumes ìjọ mélòó lè yẹn hàn yín gbogbo ẹ̀ wọ́n ti hàn gbogbo ẹ̀ wọ́n hàn Ibn Taymiyyah hàn sáré yìí òun làwọn àlùfáà tí wọ́n ní ṣẹ́gbẹ́ra ń pa á tàkíkò màkùkọ wọn a máa sọ pé nù hàkùn tó ṣòro kájù láyé òní Ibn Taymiyyah wà Ibn Hajar àwọn àgbàfà ńlá méjèèjì hàkùn wọn ṣòro ká wọn nítorí pé àwọn èèyàn èèyàn rọ̀ fún àkọlámù ní a bá parí wọ́ọ̀dù kan nídìí nígbà àwọn ń sáré pọ̀ nǹkan ẹ wọ́n tún já mọ́ wọ́ọ̀dù tọ́tẹ̀ wọ́n tún já mọ́ wọ́ọ̀dù inú hàkùn tó ṣòro kájù òní hàkùn tó Taymiyyah wà Ibn Hajar bọ̀dé ń sọ ni pé kọ́pì tí kúrò ní àwa fi kalẹ̀ ẹ̀yọ̀ kan tó ń kọ̀ yìí ṣé yóò gbé fún yẹn ẹ kọ́ sọnù sọ́tọ̀ àwọn kàdé jọ́ka tọ́ka máa ń ka ṣe ń dákun wà láì jẹ́ àmọ́ à iṣẹ́ ọdún mẹ́wàá lẹ́yìn olóòjò kókó tó ń jadú kíra lọ́mẹ́wàá ọkọ̀ ọdún méjì kọ́ ìwọ wá dé o pé wà láì wà láì ọmọ àtàlọ́kẹ́ à kò ní yá àyàn wé wọn náà lè yá yẹn wé ntí wọn bá wá ṣe ni pé lọ́wọ́ ẹni tó lè mọ̀ hàn wá sọ yáwọ́ àwọn kan bẹ pé báwọn wá sọ di iṣẹ́ àwọn wá sọ di kíni iṣẹ́ wọn kéwù wọn yìí sàfà wọn yìí ṣe àfà bí ìgbà tá a lè pè wọn láwọn tí ń ṣe kíni àwọn tàkìsì lónìí tàbí tàkìsì ọmọ tó gbé fún ẹ àti ìyá oní kọ̀mpútà náà pé wọ́lọ́ ẹ̀lẹ́ máa ká ẹ̀ṣẹ̀ dẹ́ ẹ̀ṣẹ̀ lé báyìí àwọn ní sapọ́ àwọn làwọn apá máa gbà láyè pé tọ́ dàákọ ọba ń gbé òríjìnà tèmi bẹ́ẹ̀ lómi bá tún dé tó lóun náà níbi kọ́bí òun náà tún lọ́ọ́ gba irun náà ní kò sí fọ́tò kọ́bí ìgbé ẹ̀dárí mu ẹ̀dáfẹ́ ẹ̀dárí á níbi fọ́tò táàjì ẹ̀ níbo bẹ́ẹ̀ bá rí nusa mẹ́wàá èèyàn mẹ́wàá lọ́dà àfọ̀nù bẹ́ẹ̀ bá rí kọ́pì jọ́ra mẹ́wàá láyé nígbà àjẹpẹ́ èèyàn mẹ́wàá ló jòkó ló sí kínní lọ́sẹ̀ ọ̀rọ̀ kọ̀kọ̀rọ̀ ní tẹ̀sẹ̀ ń ṣe ó yẹ kí wọ́n máa ṣàbẹ̀ àwọn gbogbo àwọn àbá tó ṣiṣẹ́ ìgbàlá wàhálà táwọn ṣe nù. bàbá abdulmohsen ibrahim ọ̀hún lọ́ọ̀rù ìgbéyàdí ìgbìnlẹ̀ wọn wá fi hàn pé ara tasọ́rùfù ṣẹ́jú wọn ọ̀bẹ̀yàn táwọn tasọ́ọ̀fù yìí ń jẹ́ àwọn ẹni tí wọ́n bá débi àlíyù òbí ẹnu wa wá kọ káràmọ́lọ́hù wájà wọ́n bá débi fátima ní wàlẹ́ àsàlám yọ̀rọ̀ àtàkì ní kọ yọ̀rọ̀ àbíọ̀tẹ́míà wọ́n máa gbé gbẹ̀tẹ́míà náà lọ́kọ̀ fún ẹ̀fẹ́ kálá òun ló fi léwu irú eléyìí tá a kọ́ bà lónìí kọ̀ọ̀tà èyí fi ọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀nù ọ̀rọ̀ àwọn àlùfáà kódà níyàn rẹ lè da bàbá fẹ́ fi nǹkan kan ṣàlàyé báwọn èèyàn ọ wà dé kọ́ yàtọ̀ pé ń tí ó wí ni o àmọ́ a rò pé báyìí fánù yìí ni wọ́n ń pè ní fánù tàkìkì alimafòfò fánù kan lòun inú ọ̀nà ẹ̀kọ́ ọ̀gbájúmọ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì àmọ́ gbajúmọ̀ ń bẹ lágbára púpọ̀ kọ́dé èèyàn di dòktóòrù yọ gba phd lórí rẹ̀ wọ́n pè kí lọ gba phd tí wọ́n ní àǹtútì ìbùnúdé ní àhàn kalẹ̀ òun lọ́ wa sọ ọ́ di tó ṣe é ká ó tó iṣẹ́ ìlú ẹ̀ ni wọ́n ti máa ń ṣe káàbù gbogbo àwọn bàbá yìí gbogbo àwọn bàbá yìí wọ́n mọ̀ sí i torí náà eh, ẹja fèsì àwọn àtàjẹ́ tó dáàbò nínú ẹ̀ àmàlẹ́tù àyà ẹ̀dùn èyí tó tún jọ bẹ́ẹ̀ náà ìmọ̀nà sábà ká ká sọ yóò náà. ẹlòmíràn mọ àṣírí tó wà ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àyíwá mọ̀ ni wọ́n ti wá ń rò pé kò níbi kò níbi. bẹ́lómi bá ń kọ nǹkan pa ìsìláàmù nísìnyí bóyá ń fi èèbó kọ́ àbí ń fi yorùbá kọ́ ọwọ́ afẹ́ kọ̀rọ̀ ọlọ́run jẹ́rìí ọ̀rọ̀ pé olúwa sọ báyìí kọ́ọ̀lá ọlọ́run wá ń jẹ wọ́n jáde. yọ wá wò pé ìbò ìbò ló ń fi báwọn yẹn sọ̀rọ̀ àwọn tí ó kú káyọ̀ náà jẹ́ fún mọ́tẹ́wù yọ kàn kọ inú translation àyà kò ní kọ kíni kò ní kọ àyà kan lédè lárúbáwá bẹ́ẹ̀ lè ta bá ń lẹ̀ táwọn tí wọ́n á gbọ́ nǹkan àbẹ́bá ṣe translation náà kò sí kùránì tẹ́rì tí wọ́n tú sí èbó ẹ̀rì kùránì wọ́n kọ́ pé kùránì ní kíni ìtumọ̀ rẹ̀ ní. fatuwa àwọn àfa ní nǹkan bíi ọgọ́rùn-ún ọdún lọ́fà nígbà wọn ti bẹ̀rẹ̀ kí ṣe tẹ́rìjẹ́mà wọn translate ọ̀rọ̀ lọ. ní Cairo ni wọ́n ti ṣe fatuwa náà ń gbà náà gbogbo àfa àtàyè lọ́pàlọpọ̀. wípé tá a bá rọra ń tọ́ ṣẹlẹ̀ sí kíra àwọn nàṣọ́ra di ibi kí ló ṣẹlẹ̀ sí kíra àwọn nàṣọ́ra táwọn náà gbà sí sọ̀rọ̀ ọ̀pẹ́ nìkan parọ́ mọ́ wọn o wọn ò mọ bí tóòrì jìnnà bíbélì wà mẹ́lú orúkọ nkálukú gbà pé ànábì sọ̀gbẹ́ e. àléyí àṣàlà bíbélì èkó jẹ́ ànábì sọ̀gbẹ́ kí ni ọ̀mọ́ láì ń gbélé yìí ọsà lédè tí anabi mú anabi Isa sọ ọsà lédè tí anabi Mùsá sọ ọsà lédè tí anabi Suleimanu sọ ọlédè tí anabi Dawudu sọ gbogbo àwọn tí wọn kó síra àwọn ọjọ tí wọn ń pè ní al-ahdu al-qadim wal-ahdu al and New Testament but níbo ni èyí tí èdè wọn ni wọn fi kọ kalẹ̀ ẹnìkan ọmọdé wà mọ lónìí ntọ́fà nù kò sí ntọ́fà ju pé nígbà tí àwọn kan dé bí ah, ẹ̀dàpọ̀ àwọn ọ̀gbọ́ àrọ̀míyà ló kọ́ tá ẹ̀ pé èdè tá nẹ́bí Musa sọ al àrọ̀míyà èdè tá nẹ́bí Musa sọ ní al ẹ̀bùrìyà àlejò màtúmọ̀dá fún un. nígbà táwọn kan dé bí ah, àwọn ọ̀gbọ́ ẹ̀bùrò àwọn ọ̀gbọ́ arámíyà àwọn ọ̀gbọ́ àbáyé tù wọ́n wá ń tu wọn tu wọn kọ́ wọn kọ́ ni wọ́n pè nígbà tí lè iná gba díẹ̀ tí ó tu òun náà wulẹ̀ wá ara níyà mọ́ fẹrẹ faransé lòún rí òun tú faransé sí ingilisi nígbà kàkó ní jámúnì dé òun ọ̀sẹ̀ wulẹ̀ wá faransé sí mọ́ ingilisi lòún gbọ́ ó sì rọra fún ingilisi ọ̀hún náà ọ̀lẹ̀ sídìní jámúnì nígbà tí bàbá oní pọ́tugíìsì èdè àwọn pọ́tugánù tó wọ́n tu díẹ̀ òun lè mi ọ̀gbọ́ faransé mi ọ̀gbọ́ jámúnì sẹ́ẹ̀ ní ingilisi ni wọ́n ní bẹ́ẹ̀ òun náà tu díẹ̀ sídìní fàbọ àlùfàṣùlù fún ọba jẹ wulẹ wádìí pé ìpìlẹ̀ kínní yìí ó ń da wọn ò rí mọ òun làwọn àlùfáà láti gbà wọn náà kọ́ mọ́tà àtàwọn ẹlẹ́sìn náà gbà wọn ti gbé fatiwa ńlá ńlá kalẹ̀ gbogbo àpá wọn pa nǹkan gbogbo ẹni tó bá túmọ̀ àlè tẹ̀lé ọkọ̀ọ̀kọ̀ ayé àbọ̀lọ̀ ti sọ kalẹ̀ ọwọ́ a kọ́ sí ọpọ́sìtì mo fẹ́ kọ́ faransé mo fẹ́ kọ́ lé èkó ntọ́pa nù ọ̀pọ̀lọpọ̀ wa náà rí aláìjẹ̀ má lónìí arúgbó àwọn àbá ìtàn ń gbé sí pépà ni ẹyẹ bí náà ni wọ́n tún kí ni àìwò làbọ̀rọ̀ fún ẹlòmíì gbà èsì tẹ tún kọ́kọ́ da akọ tẹ tún wá ń kọ ìtumọ̀ ẹ̀sìn ẹ̀sìn kọ̀ tó mọ̀ àwọn èèyàn mẹ́lẹ́ yìí dé bá ẹ̀mẹ́jẹ̀ ńtọ́ ṣẹlẹ̀ sí kíra àwọn ẹ̀dàsọ́rọ́ ṣẹlẹ̀ sí kíra ìsìlámù ńtọ́lọ́ fi sọ ọkùnrin ní gẹ́gẹ́ bí àdéhùn ọlọ́run inna نحن نزلنا dhikra wa له lahu lahafidun nínú àbòsí jẹnu ìyẹn lọ fa o gbogbo ẹni tí ọba máa kọ nana májú ojú ọkàn má rò pé òwe ti pépà bó òwe òwe ti táìmù o yé wọn máa mà bẹ́ẹ̀ pé ìtọ́lọ̀ ń ni àǹfààní kejì táwọn àlùfáà sórí ẹ̀ tó bá ti náà ni pé gbogbo ẹni tó túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ibi tí làákà ìjẹ́ dé ló fún o lè ṣe mistake rò pé báyìí náà ti ń padà ń rí kò sí translation tí wọ́n ṣe láyé báwọn kan bá rí bíu rẹ̀ wọ́n rí pé wọ́n ṣe mistake. nígbà tí wọ́n bá ti wá tú báyìí táwọn òsì ní access fi ń tọ́lọ̀ ń wí yẹ́n mi tí mo wí fún yìí elédè ní ọ̀padà wá wá ibi jẹun nìkan náà ni ó ṣe kíni ni ó ti tú ìwọ gan sì ti fi tú láti ìpìlẹ̀ òun ọ̀jẹ̀ ráyè rí ti ń bẹ́ ń pìlẹ̀ wọn làwọn àfáàfin náà fún kálukú ọmọ kọ ọ̀rọ̀ Ọlọ́run bó ti wà kọ wá kọ ọmọ rẹ yàwọn èèyàn orí tó dú kí wọn mọ bóyá orí dú àbókù díẹ̀ káàtó èyí wọn ò kù síta ń bẹ torí náà gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí ẹ má jẹ wò pé òní onídìí táwọn àfáàfin ṣe bẹ́ẹ̀ o Ọlọ́run kọ máa ṣàtúnṣe wọn lẹsẹ dáadáa ẹ ilé ìta tó wá fi kún ẹlòmílẹ wàá pé èmi rí kuraani kan tó ṣe pé madina náà wọ́n ti tẹ̀ bẹ́ẹ̀ ní mujamma alimadifa wọ́n ti tẹ̀ kuraani ní madina wọ́n tẹ àwọn translation english kan kò sí kò sí kíni ń bẹ kò sáyà kuraani ń bẹ kó lè mi gan ni ó kírètì condition fáwọn míì ká ah, táwọn àfáà yóò wá gbọ́n dá ẹyin fatiwa tún àwọn náà wọ́n ṣe fatiwa wọ́n gbọ́ àmọ́ àfi kéèyàn wádìí ẹlòmíì ọkàn dìde yọkàn máa kìrìtìsáìsì àwọn àfa yọkàn máa sọ tó dúró tó wádìí alukurani náà sọ fún ọ pé ń já àkúnfà sìnkún bìnnà bá ń tàtàbàyànù àǹtùsíbù ọ̀wọ́mán lè jà hà láti fọ̀tùsíbìhù àlàmà fàántùm náà dìní ẹ padà wá kábàámà já bá sì máa bá má ti wí báyìí èwo ló wí tó tó máa kábàámà yìí gbogbo wọn bẹ̀rẹ̀ sí tẹrú translation tí ò ní ní kùránì lárúbáwá rárá yìí kò tí ì kú bí ọ̀pọ̀ ọdún sẹ́yìn lọ. nítorí fà á sheikhuna al-allama samahatu sheikh abdulaziz bin baz rahimahullah ta'ala baba bin baz ṣe máa ń bọ̀ náà wọ́n jágbá fáńsà òdìǹgbà náà àwọn náà wọ́n ṣe fásitì pé ẹ lè tẹ̀ báyìí ó sì méjì. gbogbo ìgbà tí wọ́n ń tẹ alukurani ní oríṣiríṣi èdè gbogbo èdè ayé tí wọ́n ń tẹ̀ wọ́n rí i pé lára tí àǹfààní kíkẹ́ níyìí ń ṣe ni pé gbogbo àwọn tí wọ́n ti ń gbọ́gbọ́ púpọ̀ ń pa ìsìláàmù tẹ́lẹ̀ pé a kurani bí wọ́n ní báyìí ní ara tó wí kàn kọ́ra ìfọ̀mọ́ kílédè rẹ̀ wọ́n náà kà á sórí pé ń tí ó wí kàn torí kótó ti báwọn yẹn bẹ̀rẹ̀ sí máa ka kùránì ní òyìnbó lédè míì àwọn kan ti parọ́ gbáà pé kọ́dà bá ti fọ́ kan kùránì yẹn ó yà wèrè ní o ìbílẹ̀ ìbáwọn kọ́dà nàìjíríà yìí náà pé má fọwọ́ kan o ìtumọ̀ ẹ̀ nípa wọn ọ̀fẹ́ wọn máa ti ń bẹ pé a wọ́n yẹn bá ti débẹ̀ báyìí orí rẹ̀ ọ̀tà wúni o kí ló ń dà wúlẹ̀ ọ̀túnlọ́ọ̀mù so ọwọ́ àjọ opportunity ń gbà wọn pé ọ̀pọ̀lọpọ̀ ń àmọ́ pé islam ti rí ni nínú àwọn tó jẹ́wọ́ tó kọ bẹ́ẹ̀ òun ni Dr. Maurice Bukai tó ṣe ìwé tó pè ní the Bible the Quran and Science ẹnì ọkà private mọ̀kọ́dúnmọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó nígbà táwọn ń dàgbà nílùú òyìnbó táwọn ti wà nílé ìwé nílé ẹ̀kọ́ impression tí wọ́n create fáwọn ni pé kéèyàn jẹ́ máa mẹ́nu bà Kùránì lásán ìgbàgbéyàn ń sọ̀rọ̀ nípa dẹ́fù kò sí nínú dẹ́fù mọ̀mọ́ wọn ní ìfẹ́ òkèlè tó yẹ wọn. àgbà tó ń wá lọ òun lọ opportunity òun lọ maka kẹ̀kẹ́ sọ̀dí ńgbà yẹn ọba sàwùjí wá fún àwọn ní jíìtì kùránì dóhùn tó bóhùn tó rí kùránì faransé rí láyé ló wá dá nítorí wọn ní pé ọ̀rọ̀ ìṣẹ́ra ní wí bọ̀ yìí. bọ̀ challenge kan padà wá dé lẹ́yìn ìgbà wọn kí ni challenge tó padà dé òun ni pé kìí ṣe gbogbo kèfèrí tá a gbé kùránì fún náà ní ọmọ yìí ẹlòmíì tẹ̀tanú tẹ̀tanú tẹ̀yìn náà ń gbọ́ ni tẹ̀yìn ká yóò sì dùdú ní odidi kùránì yóò sì lọ sí sí pẹ́lẹ́ bẹ́ẹ̀ wọ́n da wò ní Guantanamo Bay àwọn ọmọ ogun Amẹ́ríkà kùránì kan àwọn pa àwọn mùsùlùmí sẹ́wọ̀n ńbẹ́ wọ́n sì ní wọ́n kó pàmò láwọn fẹ́ ka kùránì wọ́n sì kó kùránì wọ́n sì lọ́ọ́ mú wọ́n sì lọ́ọ́ jù sí ilé ìyàgbẹ́ ní ti dunu ẹlòmíín náà ó ṣe kuraani balabala báwọn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run wọn la sọ pé ọ̀rọ̀ ọlọ́run sífà ọlọ́run ni ìròyìn ọlọ́run ni ọ̀tayọ gbogbo ẹ̀dá ọlọ́run torí ẹ̀yìn ẹ fọwọ́ rán dáradára máa ní kuraani ìwọ náà ó sì gbọdọ̀ gbé kuraani fẹ́ni tí ó ṣe kíni tọ́wọ́ rán dáradára mu òun là nẹ́bi fi fòfin kalẹ̀ gbé bẹ́ẹ̀ yẹn bá ń lọ ìlú àwọn kẹfẹ́ yìí ọmọ mọ́kínni ọmọ mu kùránì lọ bẹ́ẹ̀ náà bí ìlú yẹn ni pé tó ń lọ bí wọn tí o pé ni wọn lè já kùránì gbà lọ́wọ́ rẹ pé kí lọ mú lọ́ọ̀rì kí wọ́n á ju lẹ́lẹ̀ kí wọ́n máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ máa wùlẹ̀ gbé kùránì lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bí ìlú ìyẹn ni wọ́n wá tún ní rò pé a ah, òdodo ni ààrẹ wàá rí ṣẹ́kímà àwọn àlùfáà tí wọ́n ní máa jìnlẹ̀ tí wọ́n táwọn èyí ṣe yín wàràwàrà kan máa yanu sọ̀rọ̀ lásán àwọn àlùfáà wa nílò láti wo ọ̀nà méjèèjì kí lọ́nà méjèèjì alimọ̀síláhàdú wàlúmọ̀síláhà ká fi kùránì lédè tí àwọn tí èdè mùsùlùmí ọgbọ̀n mọ̀síláhà ń bẹ̀lẹ̀ ẹni tí ọmọ ìsìláàfù bá mọ̀ orí ìbùkà yìí wọ́n padà bí mùsùlùmí wọ́n padà ń ṣe dáwà fún àwọn míì náà pé wọ́n náà wàá gba ìsìláàmù yọrọ wọn pamọ́ abẹ́lẹ̀ mọ̀síláhà ńláńlá ẹni tí ọmọ ń pa ọ̀rọ̀ Ọlọ́run ara ara ń tọ́lọ̀ ń fẹ́yìn pé ní ẹ̀já àwọn èèyàn ọmọ ń pa ọ̀rọ̀ Ọlọ́run. àmọ́ mọ́sádà àgbẹ̀ ewu aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé àwọn tí ó ṣe báṣubàṣu náà èyí wọn náà gbọ́dọ̀ bá àárí àgbọ́dọ̀ pé kíni àgbọ́dọ̀ bá àárí o ẹ̀ẹ́dẹ̀gbọ́n lè fẹ́ bá lè du tọ́lẹ̀tì wọ́n du tọ́lẹ̀tì a ọ̀rọ̀ tọ́lọ́run àgbọ́dọ̀ àgbọ́dọ̀ oníbàdákẹ́ o wọ́n ju ọ̀rọ̀ lọ́dún tọ́lẹ̀tì òfin dákẹ́ àtẹnìkan wá gbé kalẹ̀ wọ́n á tẹ̀ mọ́lẹ̀ ibi kíra yẹn náà nìyí bẹ́ẹ̀ wulẹ̀ kọjá o ọ̀rọ̀ ọlọ́run ni torí náà àwọn àlùfáà wa wo méjèèjì ẹ wo hekima ẹ wo dìráyà àwọn àlùfáà pàtàwọ́ sọlù bàbá bọ́ńbáàgì àtàwọn àlùfáà tí wọ́n sọlù lọ́gbà rẹ̀ wọ́n tàwa sọ́dà sínú ìlà àti orí solution solution tó ṣe pé ní mọ́síláhà yóò ní sọnù orin tá a fẹ́ ìtò ní lẹ́kìnní àní overlook ẹ̀ wọ́n gbọ́rọ̀ ọlọ́run bá ti fẹ́ kí ni bá ti fẹ́ wọ́n gbọ́. at the same time mọ́sádà tá ànábì ò ti fẹ́ yìí kò ní í ṣe kí ni kò ní í ṣẹlẹ̀ ẹ máa wò pé bóun ó ti ṣe bóun ó ti ṣe ni pé n ti ń jẹ́ alukur'an ìtọ́jú ọ̀rọ̀ ọlọ́run òun lè kí bọ́lọ̀ ti sọ kalẹ̀ òun làlùkur'an ìta akọ ní kí ni ìta akọ lédè lárúbá ọ̀rọ̀ ọ̀tọ̀ ẹ̀rí gbogbo nǹkan yòókù kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run fàlẹ́ ìsàbí kálámìlà fàlẹ́ ìsàbí kálámìlà translation kurani yóò bẹ́ẹ̀ ṣe kí ni èyí ṣe kurani ìtumọ̀ kí ni ìtumọ̀ àlù kurani eléyìí náà ọ̀pọ̀lọpọ̀ gbọ́ yé ń bẹ́ẹ̀ lómi ń kìrìtìsáìsì kurani tí wọ́n ṣẹ̀ ní sàwùjú pé èyí ṣe tí wọ́n ní ẹ alukurani alápọ̀nlé àti ìtumọ̀ rẹ̀ kó ti gbọdọ̀ jẹ́nu. èyí táwa ń wí tẹ́lẹ̀ ń pé alukurani ní èdè yorùbá kò sí ní jẹ́ pé kò sí ní jẹ́ ni alukurani ní èdè à kò sí kurani yorùbá kurani kanáà bilisani arabiyin mubi àmọ́ alukurani ni o àti ìtumọ̀ rẹ̀ ní èdè ààrẹ ẹlòmíì tẹ́lẹ̀ yóò yé náà bọ́dà ń kọ pépà lórí ẹ̀ pé kò ń ta ojú tẹ̀lé ṣe báwọn tọ́ ọlọ́run ojú yẹ ojú wa àmọ́ àwọn onímọ̀ wà láàyè bí a máa farabalẹ̀ a gbọ́ kí ló dé tẹ̀ ṣe báyìí nàmà abúbáàdì gbé fatiwa ọ̀gáàdì pé alukur'an kẹrìmù ni màánù zìlà bèlè sáni àròbí yẹn eléyìí èèyàn gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ ni yóò ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ túmọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ èèyàn ni ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run kí ni ọ̀rọ̀ ọmọ ànábì adámẹ́ni translation Yorùbá ọ̀rọ̀ ẹni ó tún Yorùbá yìí translation English ọ̀rọ̀ ọmọ ànábì adámẹ́ni tó tún sí English ni èyí òun lè dọ́wọ́ ẹni tí èsè mùsùlùmí ẹ̀wọ̀ ẹ̀túmọ̀ ẹ̀wọ̀ àwùjọ rẹ̀ fàjámàrú bẹ́ẹ̀ ní ẹ̀fẹ̀ rẹ̀ wọ́n kórè méjèèjì pọ̀ wọn hà kọkọ kínní mọsíláhà òòrè tí a rí ní kẹ́nìkì èso mùsùlùmí ó ní àṣẹ́sì sí ọ̀rọ̀ ọ̀nà at the same time wọn avoid níta nẹ́bí ọ̀fẹ́ ńtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ òun lọ́jọ́ tẹ bá rí tí wọ́n tẹ̀ wọ́n èyí tẹ̀ yín púpọ̀ special edition ni wọ́n èyí tẹ̀ kọ́kọ́ àwọn èyí tí wọ́n lò fún ìlú tí èsè ẹ̀lẹ́ ni wọ́n máa pín in mọ́ta àwọn máa pín mẹ́tìmẹ́ léyìí tó ṣe pé kò sí kí ni kò sí. kùránì eh, lágbàwá ń bẹ specifically wọ́n ṣe fún irú ọ̀dọ́ wa ń bì irú ìlú mi tí wọ́n mọ ta ni ó bọ̀ sí lọwọ ta ni ó bọ̀ sí ní ọwọ yóò ṣe dáadáa ní kò ṣe dáadáa ní àmọ́ àní hànà fún kọ́mọ gbọ́ ọ̀rọ̀ lọ ntọ́fà ni máa àwọn yẹn ó yà lè farabalẹ̀ tẹ́rí lẹ́yìn kéwú experience dáa àwọn bàbá wọ̀nyí tàjáwó bí wọ́n ti ṣàyà wọ́n ti pẹ́ lẹ́nu ẹ̀ wọ́n ti rí oríṣiríṣi ìrírí làákàyè ti wà ìrírí wọn yẹ fẹ́ hàn ìjà ló èyí wọ́n ṣe máa tẹ ọyẹ́ tọ́pù ẹ̀ máa tẹ gbọ́n bá rọ́lọ́ ọ̀rọ̀ gbọ́n mọ́ gbọ́n mọ́ ànábi ní kéèyàn máa gún kébèrè ní ilé ẹ̀yà ẹjẹ wọn wí kọ́ mọ́gbọ́ táwa gbé ànẹ́bí ọ̀rọ̀ tá ànẹ́bí wọn èèyàn ń bẹ́ nù àwọn àpèrè bẹ́ àfi tí ọba sọ́nà tí wọ́n èsè kí ni tí wọ́n fi rí méjèèjì yìí kó pọ̀ gbogbo ẹ̀ lànẹ́bí ti kọ́ wa sallallahu alaihi wasallam Al-Qur'an ni kọ́ wa àkọ́kọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ wò ni pé oore ni aburú ni kó o ní ṣe rí oore yìí mú mẹ́lẹ̀ tí n sì ní ọlù aburú tọba lílé yìí òde bá àwọn bá dìde bá àwọn àwọn bá dìde yìí daraja wúlá nù ó dìgbà tí méjèèjì ọba tó kó pọ̀ mọ́ kí lọ́ wá kù kí ni kí ni second class òní dẹ́rù olùmọ̀sájà sí mọ̀kọ́dámún àlàjáyé ìlúmọ̀sílá níjọ́ tí ọba tó kó pọ̀ tẹ̀rí èyí tí ó ti aburú dànù òun láàbọ̀ ní priority àníwò dání wò kí ni mọ́ àníwò dání wò mọ́sílá àmọ́ ń gbà gbogbo eléyìí làwọn àlùfáà sálọ àyà àlùkùránì tọfẹ àbí ìdàlẹ́bí tọfẹ. bọ́bá di lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ta àbí kẹrin ni pé méjèèjì yìí wọ̀tẹ́ sóore kankan mú kò sí nínú kò sóore kò sí mọ́sílá àmì hàbí mọ́sálá wàhálì ní mọ́sálá hàdà sẹ́rún wàhálà aburú lélẹ̀ aburú lélẹ̀ kó láwa ṣe kí ni sẹ̀ríà ló ṣe yorùtakabu àkàfọ́ gbọ́ra rẹ̀ àkàbò dọ̀rọ̀rì àwọn àlùfáà bomi wọn ni ahawanu sàrẹ́yì ahawanu àṣà ọwọ́ àwò pé aburú náà méjèèjì ló sọ kan náà tún kan lọ ọ wàá fara mọ́ aburú kékeré kẹ́ni bá lé aburú lálàjẹ́ eléyìí ní màtàrà o mabniyun ala kalamillah wa sunnati rasuli wa fahmi salafi salihi rahimahullah. kọ́lọ́nkọ́ mọ́tò àjáwá náà lè farabalẹ̀ bẹ́ẹ̀ ojú ó wúlò fún aláyé àti ní alìkèyàmà mo rò pé bí náà lábẹ́ tó wá kọ́ńtínú àdìsí nígbà mi insha Allah ta'ala. هذا والله أعلم وصلى الله ọ̀sán وبارك على نبينا محمد وعلى آله وصحبه جزاكم الله خير جزاكم الله خير tòun ká máa ń gba àkókò mọ́ ẹni tó bá ní ìbéèrè kan ní méjì àwọn ọmọ ọlọ́ọ̀pọ̀ rẹ̀. ìyá lọ sí ìbéèrè tí mi fẹ́ lórí mi pé lábẹ́ pé bí yóò ṣe ní ṣe àwọn òbí yàn tó bá ṣẹlẹ̀ pé wọ́n lé náà tí wọ́n fẹ́ ṣe gẹ́gẹ́ bó ti mọ̀ tí ṣe obìnrin ilé kò sí ọlọ́tí ní kí ìyàwó mi jẹ́ ẹlẹ́hà tí ọlọ́ni kí ìyàwó tìyàn jẹ́ ẹlẹ́hà brọ́dá yẹn wá fẹ́ ṣe ìyàwó wọ́n ṣe bí wọ́n ti máa ń ṣe obìnrin olóbìnrin nílẹ̀ wa Yorùbá kò téyìn sì fẹ́ tako òfin ọlọ́run wa àti téyìn fẹ́ ṣe àwọn òbí tán tí mo pè dandan dandan ìyàwó yẹn gbọdọ̀ wá bẹ̀ ṣùgbọ́n ní mo sì ṣe ìdá situation tí ẹ̀gbọ́n yín fẹ́ ṣe yàwó ìyàwó tí yín sì jẹ́ mọ̀nà kọ́bà tí ń lò ní kọ́bà rí pé ṣé o lè lọ àbí àbí ológun ilé ìpínlẹ̀ yorùbá yìí náà gbogbo wa ń gbé wa náà máa ti ń jẹ́ obìnrin lé aburú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáadáa ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí ti gbogbo ẹ̀ láburú ara dáadáa tí ń bẹ̀ẹ̀bẹ̀ ni pé kí máa jẹ́ kí fámìlì tí wọ́n sopọ̀ àgbọ̀dọ̀ díjú sóore. bẹ́ẹ̀ bá gbé àwọn ìlú míì tó ti dúró láwọ̀ àfún ìlú ọmọ ìlú bẹ́ẹ̀ bá gbé bí èkó àkójọ àwọn ilẹ̀ lágbá mi gan pèsè pé ní èyí tí wọ́n fi láwọn àbúrò rẹ̀ ní pé ọ̀yá wọlọ́ra ẹran wá <laughs> ọ̀yá ìyẹn máa sun ẹran wọ́n máa wọ báyìí pé tàbí kọ́ máa sun wo bí máa jẹ jọ jọ lọ́ra kẹrin sí jọ nígbà tí ò kí ni torí pé ntọ́jẹ́ kọ́mọ yìí náà lè gbọ́jú wọn náà lẹ́nu kọ́ máa sun ara ẹni pé nígbà tí wọ́n bí bàbá jẹ bàyá bàbá jẹ náà ló sun ara jẹ náà ní àgbà tí wọ́n jẹ òun náà sì ń bí gbogbo ẹ̀ torí náà orí ń aburú náà wà ń tètè ara ń ta sọ tán ní ìsìn náà bó o la ṣe ṣe mọ̀ áfàbọ̀ lórí nǹkan dà ńlẹ̀ tá a ti jìnà sí jìnà tá a jìnà sí ìjọ dà. alhamdulilayi àtẹ̀mí tí ń bá yín sọ̀rọ̀ àti ìmọ̀ọ́mọ́ àtẹnudún ní ọgbà náà àníyàwó àwọn ìyàwó wa ṣe ń bá mẹ́rin sí i. àmì ìyàwó bá àlàjì dá ẹ̀dá kù kọ́dà àwọn náà ṣe èdè mọ̀ dá àwọn ìlọrin. <laughs> nígbà wọn bá ní obì eléyìí ni pé àfi kí ọfà aṣọ sórí ọmọ ọrùn bàtà lẹ́sẹ̀ lẹ́sẹ̀ títí àwọn náà ah, ní àwọn ilé hàmà ní àwọn òbí ro àkọ́dà wọn pé ẹ̀ẹ́dẹ̀ bá wà mọ̀ làwọn ẹ bá wọn gbé sínú yàrá káwọn ọmọ fún ẹ sí inú gíní inú náírọ̀nù kò sí kẹ́kẹ́ ẹ ẹ̀fọ́ àwọn ẹlẹ́wẹ̀ẹ́ lù wọn máa bá wa máa wàláyé òre ni ọ̀pọ̀lọpọ̀ olùdí òsì wọn ń jẹ̀ràn tí wọ́n lérú ẹ̀ kí olùfà lọ́sẹ̀ nífẹ̀ẹ́ lára ẹni ṣe inú tí ìsìlámù gbé wà ní pàtàkì jùlọ láàrin mọ̀lẹ́bí torí náà bá kò lé rárá ibi tí èèyàn bá ti mọ̀ pé ọlọ́wọ́ irú àpèjúwe tí mo mú wáyé èyàn ò lè yọ èyàn ò kìlọ̀ fúnyàwó tiẹ̀ náà torí wọ́n nílé làbí ìṣèkínní òde láti tẹ̀sọ̀ òde ńgọ́dọ̀ bọ́ǹdì àmàlẹ́ ẹ̀fẹ́ títí wòtó àmọ́ ẹ̀fọn àwọn láàyè inú yàrá wọn kódò obìnrin náà inú rẹ̀ dùn yóò rí bóun lápọn ní èròjà àwọn àwọn ẹlẹ́dàgbọ̀n àwọn ilé alábi yàrá yìí fún ìyá akíní ẹ̀yẹ mọ̀ tó títí lẹ́yìn oṣù wa pé ẹ̀rù pé ìmọ̀ ni ẹ̀ ìlú ilé ìgbéra ìlú yìí àbí kọ́ra àwọn náà sọ bẹ́ẹ̀ ká nàbà bá rẹ̀ ni òun lólè ká yá kínní à ẹsẹ̀ ilẹ̀ yìí náà ń wá lólè. àmì ẹ mẹ́jà sàgbẹ́ ẹ̀gbọ́ kò sí ń tọ́pọ̀ kí àwọn èèyàn bá wọn ọbẹ̀ ẹ̀gbọ́n yẹn ìyàwó àbúrò yẹn kí wọ́n jọ ṣe kínní wọ́n jọ bára wọn ṣe nǹkan ìdùnnú sísun tàtàtàtà lórí ìṣẹ̀yà máa burú tí ń bẹ ń bẹ òun náà wà bá a ṣe kékeré ni bá a ṣe yọ òun náà lè ta aṣọ sálọ ní gbẹ ìṣẹ̀rí àgbékalẹ̀ mọ́sálà adé wà mọ́sálà wà mọ́sálà méjì lé wà àwọ̀ ìwọ́n ló fi ṣe kékeré ló fi lé lọ lọ́ọ̀tà. ìbéèrè mi ẹ orúkọ obìnrin àwọn tó máa ń sọ orúkọ bíi ganiya làṣífà kí ni orúkọ islam ju àwọn orúkọ yẹn wọn ń lórúkọ ọlọ́run bíi obìnrin. àlùfáà ní àwọn orúkọ bíi ganiya àti làfífà ìdí tá a bá fi single out àwọn ọkọ méjèèjì ni pé tẹmọtẹmọ ọkọ Ọlọ́run ni àárí wọn níyì inú ọkọ̀ ọlọ́run ní kíni al nàbí ǹjọ́ wá yẹ kí a tún máa rí gọ̀níyà a tún máa rí èwo lẹ́yìn bẹ́ẹ̀ wípé àbá kàrí ìmà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí kó wà ní àlìkàbí kò sí nǹkan kan kò sí kíni kò sí nǹkan kan. Ṣé rí bíbáàbí asùnmá ìwọ̀sùn báàlì? nta n pè ní al-asma'u wa sifat fi ilmi tawfiq fi ilmi al-aqida. oríṣiríṣi ọ̀nà làwọn àlùfáà ní àwọn ọkọ̀tọ́ lọ́hùn-ún jẹ́ yìí ó pín sí oríṣiríṣi ọ̀nà. wọ́n láwọn kan bẹ tí wọ́n ní màáni mushtaraka màáni mushtaraka. àwọn àtúmọ̀ká tí ó díẹ̀ ní papọ̀ tó fẹ́ jọra wọn tá a lè rí ntọ́jọ bẹ́ẹ̀ nínú ìròyìn ọlọ́run a tún wá rí tí ọpẹ́ dàbẹ́ kọjọ bẹ́ẹ̀ nínú ìròyìn kíni nínú ìròyìn ọmọ èèyàn látòjúwe kíni tó máa gà níyù ẹni ó ṣe kíni ẹni ó lówó ẹni ó ní nǹkan lọ́wọ́ a rich man àbí a rich woman ti ń jẹ́ gàníyù gàníyànú o torí ẹlòmíì tí yọ máa ta fún mọ́sọ̀ gàníyà yọ wà lóde yọ máa bẹ́ nìkan rí ti o bẹ́ẹ̀ gàlílù náà ló ń wí o tó ti yé àwọn àlùfáà nílò àwọn ọkọ̀ yìí gàlílù tọlọ́hún ọ̀yàtọ̀ fún kínní gàlílù ti èèyàn ọlẹ́gbàánú àfihàn àwọn wàlẹ́ ìsàlìbínà kálíbínà wàlẹ́ ìsàlìbínà kálíbínà àìfikú oorun ọ̀rọ̀ tọlọ́hún ẹ̀ṣẹ̀gbẹ́ ọ̀rọ̀ tèèyàn àmọ́ kò ní ìdí ká wá díjú ká fẹ́ nìkan òdòwó torí kọ́ lọ́run ní. sẹ̀rí àkọ́ àkídà kọ́ àwọn ọkọ̀ mi ń bẹ déèyàn gbọ́dọ̀ jẹ́ èèyàn gbọ́dọ̀ níbi ìdí pé òun sọ ọmọ òun ní ìlàhà torí kọ́ lọ́run ní ìlàhà kọ́ á ní ẹ bá ń wá abo rẹ̀ náà ìlàhà orí rẹ̀ dàrú kò sí nǹkan kan tí yéèyàn ti ní lọ́nà kẹrímù èyàn lè jọ lọ rẹ lárúbáwá kíyàn látọjú ayé ànẹbí lẹ́yìn ànẹbí sọlọ sọlọ gbé lamẹyà ọba lamẹyà ẹrin olórin ni o wallahu huwal karim àmọ́ ọrẹ mọtìlákọ tí o ti ń tọ kọjá rẹ ọlọlọ ọlọlọ ara ẹ náà làwọn afáàfin máa ní èyí tó bá ní àlékún aláàbò yìí kéèyàn má jẹrú ẹ torí pé abájí ní alikẹyìn alikẹyìn àlàbí ọlọ́run àmọ́rò àwọn ọkọ̀ báyìí a lè rí gàníyù nínú kíni nínú ẹ̀yìn a lè rí làtífù nínú ẹ̀yìn a lè rí kàrímù nínú kíni babájú wa rí a lè rí làtífà náà a rí kàrímà náà a lè wàlẹ́ ìsàlù bínà bàbá wa sheikh muhammadu aminu shinkudu rahimahullahu ta'ala inú mahadara àwọn olówó yẹn bí yẹn ni tí wọ́n pè ní fil asma'i was sifat wọ́n ti padà tó ti tẹ́ra ńgbà bàbá discourse àárín yìí kọ́ba tún yé wa sí i wa mú àpèjúwe kan wá wọ́n lápèjúwe nísìnyí ar-ra's kẹ́ni orí kí náà ń pè ní ráàsù orí wọn aláwọn mú nǹkan mẹ́ta wá yìí náà máa sọ fún ma rẹ ráàsù náà ló ti máa dún nínú mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ ní kíkí ni ráàsù jábàlì ráàsù àjábàlì òdò ní sàmì kí ráàsù náà ráàsù máàlì ráàsù àlmáàlì kí ni yóò ẹ orí owó ọ̀yìnbọ̀ Yorùbá ni wọ́n bá lórí ẹ̀ àkórí owó nù ní Yorùbá ẹ̀. capital razu alimali àmọ́ lédè lárúbáwá razu yẹn razu nǹkan razu alimali razu nǹkan razu ni àdìgẹ́ ìdè razu razu razu alimali razu ni àdìgẹ́ ìdè razu razu jabal razu ni àdìgẹ́ ìdè razu wàhálì razu kan razu. bàbá ní wàlẹ́ ìtàrà àṣù kàrà. bàbá ní bẹ́lẹ̀ ìbá pọ́sibú láàrin ọmọ èèyàn ẹ mẹ́mbà bí awúlá ká mọ̀ pé bí nǹkan bá jọra wọn yà jọra wọn ni lẹ́yìn sàlùkínà sàlùkínà torí náà kó ti dẹnu àwọn ọkọ̀ kan bẹ téèyàn ọ̀dọ̀dọ̀ jẹ́ o àmọ́ mú wáyé ẹ̀yọ́ bá fẹ́ẹ́ ṣe ọ̀gbọ́n tí kò sí bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀gbọ́n. They are find out one. Asalaamu alaykum wa rahmatulah wa barakatuh. Ìbéèrè mi fẹ́ fẹ́ sọ́nà méjì dé. Ó ìbéèrè mi fẹ́ jọ ìbéèrè tí bọ́dà àkọ́kọ́ béèrè pẹ̀lú star nine tá à ń gbọ́. Sista nine. Àìsùn àwọn sista sista wa fẹ́ ṣèyàwó. Àbọ̀ mi o, obìnrin lé òde obìnrin lé àwọn ilé wa. Àbú Halima, ẹ̀yẹ béèrè béèrè ń tààrà ọmọ nà kí ni sísá náì kí ni wọ́n ti lè kí ni wọ́n ti lè ní ọmọ. wọ́n ní wọ́n máa kọrin fún sísá wọ́n sì máa bá a sọ̀rọ̀ ohun tí ó lọ fi sùn nílé ọkọ. ok wọ́n máa fẹ́ lọ rí ọkọ. bẹ́ẹ̀ nálẹ̀ ìyàwó pọ̀ yìí. ok àwọn obìnrin kan ni wọ́n wà mẹ́rin. sásán ntọ́ dáa ni ntọ́ dáa ni ẹ̀ wá ike bẹ́ẹ̀ ti yí ni wọ́n ṣe o ipe àwọn obìnrin nìkan torí tẹ bá wo èyí ń súnmọ́ ìgbéyàwó tí wọ́n ń ṣe lójú ayé ànábì sọ̀rọ̀ ọ̀sọ̀lọ̀ lànàbì fi gbà wọ́n láàyè pé ẹ máa ṣe àwọn nǹkan yìí láàrin ara yín torí pé àwọn obìnrin nìkan ni wọ́n máa ṣe kíni ni wọ́n wà ń bẹ̀ irú eléyìí kò sí ní tó burú lẹ̀ tọ́ba ẹgbẹ́ ń bẹ náà là dá àwọn ìlú kan pé ìyọ ẹgbẹ́ àyàwó bẹ̀rẹ̀ wọ́n máa ń ṣe ẹyin nǹkan ìjó àti ìlú kí ọjẹ halal àbí torí pé àwọn obìnrin ọlọ́run yọ̀ǹda fún wọn fún wọn lu fún wọn lu bíi kíni bíi dúfù nígbà yàwó kò sí nǹkan kan kò lè wọn. wọn má wàá lu jáàsì o tí wọn ó sì má máa plé orin kọrin kọ́dọ̀ orin ìsìláàmù kọrin orin kọrin tí ń pè lórin ìsìláàmù náà wọ́n má plé orin lórí àmọ́ báyìí kọ́ máa lórí níta nàbí yọ̀ǹda àwọn olùkọ́ mọ́nà àwọn tani wá tá ànábì ó pè fún oṣù nǹkan táwọn òkè ọmọ ẹ̀sìn ànábì lóbìnrin wọn lè lu kíni wọn lè lu dúfù láàrin ara wọn nígbà wọn bá ń ṣèyàwó ni mo fi lélẹ́yìí bẹ́ẹ̀ jọ ìgbéyàwó tí wọ́n ń ṣe lójú ayé ànábì tó pé láàrin àwọn obìnrin nìkan ni wọ́n bá sì ní mọ̀ràn tí ó fún yàwó ó fún mẹ́mbáàdì àlàáda àlàáda kọ́ ìdàṣẹ̀rí àní gbogbo àlàáda tí ọba àyè ń bẹ fún inú kíni inú ìṣẹ̀lẹ̀ àti ọba ti ta ko ẹ̀sìn ọlọ́run ọ̀gá àlẹ́ àlẹ́m ọ̀sán lọ́gbọ̀n wà lálẹ́ yìí wọn Muhammad wà lálẹ́ ọ̀sán. Àwọn ẹ̀rọ ni अच्छा जमाना रिकॉर्ड सुनाता था